ẹ̀dù mọ́tò níbi tí èéfín gbà jáde bẹ́ẹ̀ ni ẹ rí i pé sìgá bẹ́ẹ̀ náà ni igbó bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe lé wọ̀ yẹn nínú àwọn àdọ̀tí nù nínú tọ́lọ́wọ́n sì rán nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam wa ṣe ó náà ni yuhillu lahumu at-tayyibat wa yuharrimu alayhimu al-khaba'ith gbogbo tó dùn tó dáa lànàbí ọmọ ìṣẹ̀lẹ̀ sọ fún wa ṣùgbọ́n gbogbo tó jẹ́ ìdọ̀tí tó jẹ́ nǹkan burúkú lànàbí ọmọ ìṣẹ̀lẹ̀ wọ̀ fún wa ẹ lè rún gbogbo wọn náà mọ̀ pé anya. ti ni bákan náà nínú tó ṣe pé rírà àti títà rẹ̀ ó dé wọ̀ ó náà ní ẹnẹjẹsẹ́ mọ́ ẹ̀gbin àkàràmọ̀kọ́ wa bí kéèyàn pọ̀ ń tàtọ̀ ìtọ́mi yẹn òun tàgbé yẹn ọlọ́mọdé ọlọ́mọba ó ṣe léwọ̀ wípé máa ra àbí pọ̀tọ̀pọ̀tọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ọ̀nù bọ́tà ilẹ̀ yìí wá ń tà táǹkì ìgbẹ́ èlò lẹ́fẹ́ rà iye táwọn ń ta táǹkì nù tí táǹkì bá kéré iye táwọn ń ta ni tó bá tóbi iye táwọn ń ta ni wọ́n dàbí táǹkì omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run bá ṣe ríra rẹ̀ àti títà rẹ̀ léwọ̀ ẹ sì rí pé mùsùlùmí alhamdulilah mùsùlùmí gidi o tọgbọ náà gbọ tọgbà náà fi gbọ tó sì mọ kó gbé dàrú kìí àmọ̀ nbẹ ẹ ní ba nídìí à ń tòkù nbẹtẹ ẹran ẹ ní ba nídìí à ń ta ẹ̀jẹ̀ ẹ ní ba nídìí à ń tẹlẹ́dẹ̀ ẹ ní ba nídìí à ń ta tàkùtà tọ́jẹ́ gbìn tọ́jẹ́ dọ̀tí ẹ̀sìn níbà nídìí pàǹtà gbogbo àwọn nǹkan pálapàla bíi ti báyìí. nínú àwọn ìṣesí táwọn èèyàn ń ṣe tọ́lọ̀ wọn bá tún ṣe léèwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí láwọn ìṣesí tó ṣe pé máa bí owó fáwọn èèyàn kí ọlọ́wọ́n bá ti ṣe léèwọ̀ tèmi pẹ̀lú rẹ̀ tún gbọ́dọ̀ jìnnà sí ó náà ní rìbá owó èlé jíjẹ owó èlé jíjẹ ẹ pé àwọn Yorùbá gan lára àwọn náà máa sọ pé sogún dogójì tí wọ́n máa ń polówó nǹkan kan wọ́n máa sọ ipi eléyìí o ọ̀nà tó yanrantí tó dáa ni o kì í ṣe sogún dogójì o sẹ́yìn náà mọ̀ pé sogún dogójì ọ̀dà ni ok sogún dogójì kálukú náà ti mọ̀ yìí pé èèwọ̀ ni kò dáa àmọ́ ńgbà tí ọba ti ṣe wọ́n rí bí wọ́n máa ń lu koro rẹ̀ tó ń pariwo rẹ̀ létí ọ̀pọ̀lọpọ̀ yọ máa fi tipa làbá rẹ̀ ni rìbá òun kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá ti sogún dogójì nítorí pé ní rìbá òun náà ni èlé gbogbo bó tilẹ̀ wò kó kéré ma ọba àsìkò jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń pè ní rìbá ẹ̀rí pé ní èdè yorùbá wọ́n bá wa lo gbólóhùn lárúbáwá yìí ńlòkulò wọ́n bá wa lo gbólóhùn lárúbáwá yìí ńlòkulò téèyàn kan bá ń gbẹ ẹ̀gún jẹ tí ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ń gba rìbá téèyàn kan bá díwó wọ́n ní ń jẹ rìbá eléyìí nǹkan ni wọ́n pè ní rìbá rìbá èdè lárúbáwá ni yorùbá yà lónìí gbọ́ ìtumọ̀ rẹ̀ ní ìsìn nínú ṣẹ̀dá ẹ̀sìn bí kéèyàn yáyàn ní àpò kan kó wá lóun fẹ́ fi gba àpò kan àti kọ́bọ̀ kan sẹ́ni kọ́bọ̀ kan ò ní wọ́n ń pè ní rìbá nítorí pé kọ́bọ̀ kan ti lé lórí owó bí kéèyàn yáyàn ní ẹgbẹ̀rún àpò kó wá lóun ó fi gba ẹgbẹ̀rún àpò àti àpò méjì àpò méjì tó ti lé lórí ẹgbẹ̀rún àpò yẹn ò ní wọ́n ń pè ní rìbá èlé nìyẹn lábẹ́ òfin ọlọ́run ọba kọ̀tọ́ ife haramu ọ̀nà tí èlé fi wá máa jẹ́lẹ̀ ní abala ti ṣẹ̀ríyà ó ti ju ẹyọ kan lọ nínú rẹ̀ òun náà lè fi mo ti má kò ju rẹ̀ yìí wá òun náà ni tẹ́nìkan ní ìsìnkú mú one thousand naira wá ní ó ní ẹ bá mi ṣẹ́ sí owó wẹ́wẹ́ ẹ bá mi ṣẹ́ sí náírà márùn márùn ìgbà tí wọ́n bọ́ ṣẹ́ one thousand sí náírà márùn márùn wọ́n wá sọ fún wọn pé nígbà tó ti jẹ́ pé àwọn bọ́ ṣẹ́ ni ó ní kí gba one thousand naira pé pérépéré o nine hundred and fifty ló fi gbà àwọn làwọn ní fifty naira àbí kí làwọn ṣiṣẹ́ fún fifty naira tí wọ́n ti gba èlé nù ìyẹn ni pé àwọn gba one thousand fifty naira láti fi fún wọn ní nine hundred and fifty naira lábẹ́ òfin ọlọ́run fifty naira tó léyìn rìbá ni wọ́n ń pè wọ́n máa wá pẹ̀lú rẹ̀ ní ribal fadl èlé lẹ́sẹ̀kẹsẹ̀ èlé ni lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé bó ṣe fún lówó lòun náà fọ́n tiẹ̀ ṣùgbọ́n òun gba èlé sí nǹkan tí wọ́n fún un bákan náà èlé oríṣi kejì wà òun náà là ń pè ní ribal nasi'a ribal nasi'a òun náà ni èlé látàrí pípẹ́ èlé látàrí pípẹ́ bí kọjá pé èèyàn ní ẹgbẹ̀rún náírà ìbànsẹ̀ ẹgbẹ̀rún náírà ìbànsẹ̀ ó wá gba ẹgbẹ̀rún náírà lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ wa ń tirégbé ẹgbẹ́ tirégbé kó tó di kó fi ẹgbẹ̀rún náírà tiẹ̀ náà lé ọ lọ́wọ́ kò dín nǹkan kan bẹ̀ ẹgbẹ̀rún tó fún náà ló náà fún ọ ṣùgbọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́ síra wọn kó tó di kó fún ní tiẹ̀ eléyìí wọ́n ń pè ní rìbá nẹ́síà rìbá látàrí pípẹ́ èlé wà owó yẹn lékún àbí ò lékún òun náà tó ti di èlé látàrí pípẹ́ bí kọjá yìí pé nine hundred and fifty náà ló fi fún ọ lẹ́yìn ìgbà tí gbèrègbè tí gbèrègbè rìbá náà ni rìbá náà sí àtúwọ̀ sọ́dúnlò nù àlékún àti pípẹ́ tí ó lọ́sọ̀ di rìbá ó sì lè jẹ́ pé ẹgbẹ̀rún náírà tó fún náà ló náà fún ọ ṣùgbọ́n ó ṣe é pọ́pẹ́ àléyìn àwọn àmọ́ pé ní rìbá náà sí àgbọ́dọ̀ sọ̀rọ̀ àfún bákan náà nínú èlé àkàràmọ̀kùnmọ̀ wá òun náà ní ká yáni lówó ká fi gbọ̀pọ̀ ká yáni lówó díẹ̀ ká fi gba ìtọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ irú ètò máa ń ṣẹlẹ̀ látàrí wípé àwọn èèyàn púpọ̀ lè kóra wọn jọ nísìn wọn ní káwọn máa dáwó oníkálukú nínú ọmọ ẹgbẹ́ yóò dá yìí báyìí tọ́ba ti wá dá wọ́n ti pè bí kọ́dá fifty thousand naira látàrí fifty thousand naira tí wọ́n dá ìwọ́ tara rẹ̀ ṣàǹfààní àti lè yá hundred thousand naira èlé náà lélẹ̀ yẹn lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n ń pè ní kọ́bùtù ǹjọ́rọ̀ náfà owó tá a yá ni tá a tara rẹ̀ ṣàǹfààní àti lè yá ìtọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí owó tá a yá ni tá a tara rẹ̀ sàǹfààní àti lè jẹ́ àǹfààní kan lára ẹni tó fẹ́ yáwó eléyìí tá a láǹfà eléyìí tó ṣe pa lè rí tẹ́lẹ̀ tí ò bá jẹ́ pa fẹ́ yá lówó. gbogbo eléyìí ni wọ́n ń pè ní rìbá rìbá haramu ni kò bá jẹ́ pé báńkì ló ti gba rìbá kò bá jẹ́ pé ọ̀dọ̀ ìjọ alájọṣẹ́kù kan ló ti gba rìbá kò bá jẹ́ lọ́dọ̀ bàbá àbí kan ti yá ni lówó èlé ló ti gba rìbá haramu ni lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kọ́tọ́ ìwọ lọ́lọ́run ọba pè agbọ́dọ̀ dènà sí ẹ ẹ máa ń tí máa ṣe ni yìí máa kó parun gbowó ni ọlọ́ni yẹn àkùrùbá àkùrùdébà wọ̀nyí ọ̀dọ̀ sọ̀dà kọ́ọ̀t ó ní rìbá kì í wọnú dúkìá kan àyàfi kókó ìparun bá iná ní bẹ lára rẹ ó rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gá púpọ̀ lówó ṣùgbọ́n lónìí kọ́ ó ti kúrú ó ti yá rárá nínú kòsíkòsí subhanallah owó èlé ni tó bá ti wọnú owó òdodo lọ́rọ̀ lọ́wọ́n bá wa tó bá ti lè wọnú owó yẹn ikú pàánù owó yẹn ni ọlọ́run dákun ṣàánú wa májà àlùgbà rẹ níwà jìnnà sí gbogbo nítorí ọba sí léwọ. èèwọ̀ lówó èlé èèwọ̀ lówó èlé ọgbọ́dọ̀ lọ tọrùn bọ nítorí pé ìwọ tó ọba lọ tọrùn bọ rìbá náà lọ ń gbọ́ yìí o ti wá mọ kólókó ogún kó tó di pọ̀ ọlọ́gun pàṣẹ nù tọ́ba dọ́ràn tán ìwọ nìkan náà ló forí ara rẹ rú o. ẹ wo dáhùn yẹn báyà ẹ̀yìn ìyàwó tí o tó nǹkan ní báńkì wọ́n mọ̀ wá fún ọ pé interest kìíní kan percent láti gbàdégbà wọ́n tún máa ní ó tún báyìí due to the devaluation of naira látàrí pé náírà tún lágbára mọ́ iye èlé tá a lágbà lórí owó ó tún ti lé sí iye báyìí ó tún ti sí iye báyìí ọ̀pọ̀ àìmọye èèyàn ó dàbí ìgbà téèyàn ti rẹ́wù wọ̀ sọ́rùn ni tó wá lọ dáwọ́ lé tí gbẹ̀wù lọ́rùn rẹ̀ ó dàbí ìgbà téèyàn ti rí lẹ́gbẹ̀ẹ́ ni tó wá lọ tọrùn bọ́n tí ó gbé kó lábẹ́ òrùlé ilé tí ń gbé ó dàbí kéèyàn ti máa rọ́wọ́ mú lọ sẹ́nu ni ó wá lọ fira rẹ̀ síbi tí ka lọ́wọ́ dé tí ó fi ní rọ́wọ́ mú lọ sẹ́nu má bẹ́ẹ̀ náà ni síbẹ̀yìn náà ti mọ̀ pé látàrí agbowó èyí kọ́dà kó ṣe tàwọn cooperative cooperative ṣẹ́bi tó ju ẹlòmíì náà rí ṣẹ́bi ọ̀nà gbà fọ́nà ẹlòmíì dẹni tó sáfù ń lù báyìí ẹlòmíì dẹni tó ṣe pé wọ́n ń wá wọn ò wọn ò rókù rẹ̀ wọn ò ráàyè látàrí pọ̀ gbowó èyí bẹ́ẹ̀ni látàrí kí wọn gbowó èlé ẹlòmíín náà olóhùn ní sanwó èlé yìí padà ṣùgbọ́n àwọn bàbá màmá tó yá lówó èlé ṣebí di pa àwọn fi àwọn sóògùn ojoojúmọ́ sí ni pé kọ́ má rí san kọ́ má rí san kọ́ má rí san káwọn lè bá dáwọ́ tẹ gbogbo dúkìá rẹ̀ tó ti gbé kalẹ̀ fáwọn tó fi dúró látàrí owó tó fẹ́ yá lọ́dọ̀ àwọn ẹ̀dá dáwọ́ ń bẹ́ẹ̀ ìwọ lọ́lọ́mọ bá pè ẹjẹ́ àjìnà sí ọlọ́mọ bá sọ fún wa gẹ́gẹ́ bí àtúbọ̀tán ẹni tí máa ń jẹ́wọ́ èlé àtẹni tí ń gbà àtẹni tí ń fúnyàn àtẹni tí ń ṣiṣẹ́ rẹ̀ àtàwọn ẹni tí ń jẹ́rìí sí àtúbọ̀tán wọn fẹ́ ní dáa anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ọlọ́mọ bá ẹlẹ́dàá wa wọ́n làánà ẹni tó fún ni ní rìbá àtẹni tó gbà àtẹni tó kọ àti àwọn ẹlẹ́rìí rẹ̀ méjèèjì alimami muslim ló gbé àdìsí yẹn jáde nínú ìlú àyà kan ó ní hum sawa ó ní la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi wa fi riwayatin qala hum sawa rawahu al-imam muslim anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni tó jẹ́ rìbá ọlọ́run làánà rẹ̀ ẹni tó fún wa jẹ́ ọlọ́run làánà rẹ̀ ẹni tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run làánà rẹ̀ ẹlẹ́rìí méjèèjì ńkọ́ ọlọ́run tún làánà wa ẹjẹ́ àti ẹ̀nà o ọ̀dà o bákan náà nínú tọ́nà tó ṣe lé ìwọ̀ta gbọ́dọ̀ jìnnà sí gbogbo yìí kí wọ́n lè máa pa ń bẹ̀ agbọ́dọ̀ jìnnà sí wọn náà ní tẹ́tẹ́ eléyìí tá a mọ̀ sí alimẹ́sì tẹ́tẹ́ tẹ́tẹ́ oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gba ta tẹ́tẹ́ eléyìí tó ń fi káàtì ta eléyìí tó ń fa ayò ta eléyìí tó ń fi lúdò ta eléyìí tó ṣe pé wọ́n fi bọ́ọ̀lù ta eléyìí tó ṣe wípé ó ti wá tiẹ̀ wá ti tọrọ fọ́kadé báyìí lónìí wọ́n ní kíní kan bẹ́ẹ̀ wọ́n ní kíní kan bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ rí táwọn máa ń lọ jókòó sí sagada sagada tasiwaju wọn máa wo bẹ ẹ wọn máa dọkọ ta ló yóò win ṣé Real Madrid ló rò yóò win ní Barca ni àbí Barca ni yóò win ní Real Madrid àbí Atlantico Madrid àbí tó ti ẹrù pé Man U ló máa win ni àbí Arsenal àbò ti ẹrù yìí pé Chelsea ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí báyìí tẹ́ ẹ máa kọ́ tẹ́ ẹ máa bẹ́ẹ̀ sìn jọjọ́ máa fi tẹ́tẹ́ ni agbọ́dọ̀ tì náà sí gbogbo tẹ́tẹ́ gbogbo tẹ́tẹ́ agbọ́dọ̀ tì náà sí nítorí pé ọlọ́run ọba ṣe lé wọ̀ ìwọ náà tó sì máa lọ jí ta tẹ́tẹ́ àwọn ṣọ́ọ̀kù kótókótókó kan tí wọ́n máa gbé sáwọn oríta wọ́n máa wá lọ wò bí ọ̀ràn ìwé tí ọ̀sán bàbá rẹ̀ ń tẹ́lẹ̀ kọ̀kọ́ lẹ́tà ìyá rẹ̀ kọ lẹ́tà sí kọ̀ká lọ́mọ wa lọ ka ìwòlá arígbọ́ láàárọ̀ yìí nọ́mbà wo lọ́jáde o nọ́mbà wo lọ́jáde o wọ́n ti dín lọ bẹ̀ àfi bí gbàtí mùsùlùmí lọ sísọ láti sọ lásùbà lọ́mọ wa lọ wo nọ́mbà orí ibu lọ́mọ wo nọ́mbà orí ibu sórí pé láti dọ́tọ̀ ní ti ń ta òní jẹ̀ nǹkan kan kọ́dà bọ́ jẹ̀ nǹkan kan orí ibu ni pọ́ jẹ́ nǹkan kan kan ó rí ibú ni ọ̀làbí ọmọ kan ni wọ́n ń ṣe ìbéèrè láti pẹ́kọ̀ jù náà yìí wọ́n ní bàbá màmá rẹ̀ ti máa ń kọ̀ fún wípé kọ́ máa lọ ta tẹ́tẹ́ wọ́n máa ń kọ̀ fún pé kọ́ máa lọ ta tẹ́tẹ́ ọmọdé kékeré ni ọwọ́ àtẹ̀pẹ̀lẹ́ mọ́ tẹ́tẹ́ títà wọ́n wá lọ ta débi kọ́ tẹ́tẹ́ mílíọ̀n kọ́ ta débi kọ́ tẹ́tẹ́ mílíọ̀n ìgbà tí àwọn ẹni tí wọ́n ń ta tẹ́tẹ́ lọ́dọ̀ wọn kọ́mpìnì wa fẹ́ kó owó tẹ́tẹ́ rẹ̀ fún àwọn wọn sọ kó kéré púpọ̀ ẹ̀yin ọba lọ́wọ́ sí kí wọ́n lórí tẹ́gbà gbà wọ́n lówó yẹn ju agbára rẹ̀ lọ ní pẹ́ kó tó ju oyin rẹ̀ lọ ẹ gbọ́dọ̀ bá gbà ẹ sì gbọ́dọ̀ bá lọ gbà torí pé tẹ́yìn náà bá ti bá gbà ẹ ti ràn lọ́rùn lórí ìbàjẹ́ ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́run ẹ máa rárá yín lọ lórí àti tẹ̀lé tọ́lọ̀ ẹ máa rárá yín lọ lórí àti páyọ̀ lọ ẹ má sì rárá yín lọ lórí àti sẹ́lọ̀ ẹ má sì rárá yín lọ lórí àti tayẹnu àlọ́ ọlọ́run ọba wa nínú kátó lọ́wọ́ bá tún sílé ìwòsàn agbọ́dọ̀ jìnnà sí òun náà ní ẹ̀ẹ́dẹ́ká kárọ̀jà káfọ́ pamọ́ pàápàá jùlọ nítorí ní ìṣe pẹ̀lú oúnjẹ kárọ̀jà káfọ́ pamọ́ sílé wípé a fi sun ìgbà tí ọba wọn nítorí kálíbà àtàlówó gègègè kárọ̀ nígbà tó pọ̀ tó kún ọjà káwọ̀ wá lọ kó pamọ́ torí kálíbà àtà ní ìgbà tí ọmọ jọjọ tí ó fi jẹ́ wípé àwọ̀ eléyìí báyìí náà ọlọ́wọ́n bá ṣe léwọ̀ pàápàá jùlọ tó bá ṣe kóúnjẹ ni àbí tí máa padà dóúnjẹ oúnjẹ bí àgbàdo oúnjẹ bí jéró oúnjẹ bí ọkà bàbà oúnjẹ bí ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oúnjẹ bí bàbà oúnjẹ bí jéró oúnjẹ gbogbo orú àwọn nǹkan tó bá ti dóúnjẹ àbí máa padà dóúnjẹ ìwọ lọ́jọ́ lórí wa pé ká kó pamọ́ gẹ́gẹ́ bí epo epo náà padà dóúnjẹ gẹ́gẹ́ bí òróró òróró náà padà tó ń jẹ gẹ́gẹ́ bí iyọ̀ o náà padà tó ń jẹ gbogbo eléyìí àgbọ̀dọ̀ kó pamọ́ lópin ìgbà tó bá ti pé rírà la fẹ́ rà táwa kó pamọ́ yàtọ̀ sẹ́ni tó bá gbìn tó bá jẹ́ pé yẹn bá gbìn kankan nínú àwọn nǹkan tó tó ń jẹ ọwọ́ kó nǹkan rẹ̀ ńlẹ̀ kókó lọ sọ́jà lásìkò tí ó kéré kù ó kó pamọ́ ó dìgbà kan kó wọn tó tà eléyìí ọ̀sẹ̀ lọ́rùn o òun náà wàá kó pamọ́ lásìkò tó pọ̀ ó fi sùn bàtí ọba wọn torí kóun ló bá jèrè tó pọ̀ lórí rẹ̀ eléyìí báyìí ọ̀sẹ̀ lọ́wọ́ bá wa anábà muhammed sallallahu alayhi wa sallam onílà yàtàkìrò ilẹ̀ ọ̀pẹ ẹnì kan ní kọjá pamọ́ nítorí kó lè bá a fi sùn gbàtí wọ́n bá wọn àyàfi aláṣiṣe yẹn. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún wa lọ́wọ́ bá lọ́wọ́ asan olùwà ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ láti gbọ́ ẹja jìnnà sí ìjẹkújẹ àti àwọn ìwàkuwà gẹ́gẹ́ bí àwọn tẹ́lẹ̀ nù bàbá tọ́lọ́ bá ṣe ní ìwọ̀ wọn bẹ bẹ̀rẹ̀ pé nígbà tẹ mẹ́rin máa fún wa nípa pé ká má jẹni tí yọmọ kó oúnjẹ pamọ́ kárí pé sẹ́tì èèyàn ti oníṣe pẹ̀lú bóyá bí èèyàn ti fò wá àtàwọn nǹkan mi tó farajọ́ ní oúnjẹ èèyàn wá rà láníyàn ipe tó ní ọmọ tà díẹ̀ díẹ̀ tó wá dìgbà tó wá wọn kí a tó bá tà gbà wọn kí ni ìdájọ́ orí lè yàn. èèyàn gbọ́dọ̀ ra kókó pamọ́ nítorí pọ́fẹ́ fi sùn gbà tí ọ̀hún ṣùgbọ́n tó bá ti pé èèyàn ti ra jọ sílé ó sì pọ̀ jọjọ lọ́nà èèyàn pé màá máa ta bí mo ti ti ra ìnáni mọ́ ń ta so títà rẹ̀ wá bá gbọ́ ọ̀hún sẹ́ni tó burúkú kẹta bọ́jà bá ti jẹ́ àmọ́ ló ń mà níyà yín pé àníyàn yín náà ni pé ń máa yọta títí tí ó fi wọ́n ní àbíwáwò. alhamdulilayi ọ̀rọ̀ ni adó ọjà bí ìsúká kì sára lórí àwọn kan tó lè bá síláàmù yẹn jẹ́ láyé kó tó di pé yóò kù ní tẹ́lẹ̀ lùgbà fún wa ká má fojú kékeré ká má fi mú ká sì má fi owó yẹpẹrẹ ká má fi mú ní ẹjọ́ àpàdé àwọn olùwádìí dásìkò yìí ní ọjọ́ mẹ́jọ ìgbà ní àdúró sí ní alẹ́ kọ́ lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.